وعلى ظهوركم فإذا قمتم وتعين الحمد لله جبار السماوات والارض ارسل الرسل وانزل الكتب لئلا يكون للناس عبدا حجه بعد الرسل احمدكم واكلمكم واشهد ان لا اله الا هو شاهد من يرجو رحمته ويخاف عقابه واصلي واسلم على المبعوث سيدنا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فالسلام عليكم ورحمه الله وبركاته السلام ورحمه الله وبركاته ọ̀pẹ́ ni ọmọ ọba àti bí ara ìbá fi sọ̀tọ̀ lọ́wọ́ àti ọ̀sẹ́dá ẹ̀dá ìtọ́wọ̀ bá ti máa jẹ́ kẹ̀ fún wa lọ́wọ́ bá ti sàkún kí á nìyí bá ti sàkún wọn lára ẹ̀ àti ọmọ ayé àti sọ̀hálà rẹ̀ lọ́wọ́ àtọ́wà ní dọ́kẹ̀ ìbá fi sọ̀tọ̀ lọ́wọ́ àti ọ̀sẹ́dá lọ́jọ́ Allah subhanahu wa ta'ala yìí ti láti yọ wọ́n ti àjọ òsì àkókò pé dáhùn sọ ìyọ́lá òkúta dáhùn sí àyè dáhùn sí náà ìyọ́lá òkúta dáhùn sọ gbogbo ìwọ̀lẹ̀ kí ẹ̀fẹ́ ìsíwájú rẹ̀ àájẹ́ àpọ̀ káàkiri náà dákun méjì àpàdé ọ̀tá rẹ̀ méjì àpàdé ọ̀tá rẹ̀ torí àájẹ́ àmù méjì ayé tí mẹ́nu wà ní padà torí àájẹ́ àmù méjì àpàdé ọ̀tá rẹ̀ méjì àpàdé ọ̀tá rẹ̀ لا حول ولا قوة إلا بالله العظيم إنه غفر الله ربنا ربنا كل ما سمعه مع ولي الله سبحانه وتعالى يرزقنا يجوع مسافة يجوع ما بيك شيطان ما جوا سير بوا ما جوا كفر ما جوا ريكو أنا وهم ní ìgbẹ́jọ́ àgbà ọ̀pọ̀ lórí sọ̀lá tó dà á sí nípa àkùwádò lẹ́rìn ọ̀rọ̀ àwọn àfá lórí ìṣọ̀látò lásìkò nítorí àṣọ̀látò àlùkùsùtọ́ ó ní ìrún àárín gbogbo ọ̀rọ̀ tí àwọn oṣù káàkiri wà káàkiri tí kéde fèrè àti àwọn táì gbígbé dáná sọ ìrún àásìkò ìrún àárín gbogbo ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ báwo la fi sọ̀rọ̀ lọ́rọ̀ ìjọba náà bọ́rọ̀ ṣe yọ ọkọ̀ tó tá a bá ti rí ẹ̀ àìsíkè láti hàdà máa ń lọ́sí kò tó sí ìgbìyànjú kan fọ́pọ̀lọ́ kan náà tá a bá ti rí ẹ̀ dáná sọ̀tẹ́ bí bọ́rọ̀ ṣe lè fáwọn wá farabuléèsì sí ìsọ̀nù láàrin ìdáyì irun wo láàrin àwọn ọmọ àwọn ní àwọn sùn káfíwọ̀tà aláṣọ wípé ká máa jẹ́ kí ojúkòkòrò ti tètè kí rẹ wa kájọ ọ̀fíàre kájọ ọkọ̀ ọ̀pọ̀ kálékún ní ìṣe ẹ̀mí ní gírì sí ìrìn ìkó náà ní ìlú àlàáṣẹ́ ṣùgbọ́n àwọn aláṣẹ́ yìí ṣe tí àwọn ìfowópamọ́ àṣàfọ́lá àwọn èèyàn kan máa wà bẹ́ẹ̀ fún ẹni tọ́wọ́ bá bá fún ní àǹfààní àti máa ronú sí ọ̀rọ̀ tó fi ránṣẹ́ àṣálà tó fi bọ̀ tí àwọn àgbàgbà sọ́dọ̀ yìí wà pé tí alágbẹ̀dẹ bá ń lu irin lójú kan náà ó ní ìgbà tí tọ́fẹ́ tọ́fẹ́ mú jáde lẹ̀ bákan náà ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ dáìsọ̀rọ̀ bá wà lọ́sọ́dà tí bá tẹ̀ bá tí bá

جاب سواء حديث بريدة بن سبيل الأصفهاني وحديث أبان بن عمر رضي الله تعالى عنه وأرضاهما أقوى وقت صلاة العصر أسبوع باتير العصر الولي صيرورة عند صيرورة البر مثله máa àlá fẹ́ ìsàwà gbogbo bàkí ìgbà tọ́lá ti wípé ṣáàkìs ìta àkúlẹ̀ òjì ẹ̀ bá ti ṣe léèrè rẹ̀ yàtọ̀ sí òjì tó òun fi ṣe kí ni o tó fi yà àìká ìsára ìjọ sí yẹn á sì ní wọlé á sì ní wọlé ọ̀wọ̀lé. That's the beginning of what we did.

báwa bá sí mẹ́rin fọ kí ó sì yà sí o kéde náà kó lè torí gbogbo ẹ̀sìn tó ti ṣe ìwádìí díọ̀ àdìgbò padà sí. ìjọ jẹ́ta máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ níbi tí wọ́n lọ yọ̀ọ̀kẹ́ rẹ̀ kó lóun sẹ́ẹ̀ ní ìgbà tí ń dùn. kí ló ń dùn?

ta fẹ́ kọ́ra ìbejì rẹ̀ kọ́ra ìbejì o kọ́ra ìbejì rẹ̀ wọ́n ní kíyẹ̀ sí wọ́n náà lẹ́nu wọ́n ní ẹ̀rí àwọn ìrìn àgbéjà sáàmù sáàyà wọ́n lè rí àwọn ọmọ àwọn ọ̀nà àṣírí tàbí àwọn ọ̀rọ̀ ẹ̀rọ ó sọ ní Allah subhanahu wa ta'ala ó gbéṣẹ́ fún àwọn ìlú ṣíṣẹ̀ṣẹ̀ ẹ̀ lè ṣe lọ́ba ṣiṣẹ́ ẹ bá wá ṣẹ̀ṣẹ̀ wọ́n bá sí ni wọ́n wá ẹ bá nígbà tí ẹ bá ẹ bá ti ṣẹ̀ṣẹ̀ wọ́n fún mi ìwọ́ àwọn èèyàn ń bọ́ nígbà tí ṣiṣẹ́ wọ́n bí ọwọ́ lẹ́lẹ́dàá.

bá bọ́ bẹ́ẹ̀ asírísì gbà tó wọ́n wọ́n náà láti sẹ́wọ̀n làwọn bá gba kìlọ̀ tó ní ìjì. irọ́ mẹ́sìsì lé ní òkè fúrúkúrútì. tí ń bá wá máa sọ pé ẹ̀sẹ̀ kan mìíràn sọ̀rọ̀ rárá ó ti ní ní òkè fúrúkúrútì kí ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ àlè ìtumọ̀ láwọn ẹ̀ tóbi máa kákó kéèkà dáa kó kéèkà di gbóni. ìbò jìnnà ní ìsìn àti ìjẹ́ ń tà ní dọ́là ní pàǹsì ní kílí mọ̀ọ́rọ̀ ọ̀sì góòlù kan kéèyàn wá ní dẹ́gbẹ́lógún ìdáyà wọn. Nàá tí èyí kó wá ọba gbùn tó tó bá yìí bẹ́ẹ̀ láàrin ẹ̀ka sọ pé yẹn ní fifty million tó gbùn tó bá yìí ẹ wá ọ̀nà tí. Àtẹ̀tẹ̀ àwọn ìyàwó àpè ní wò ó dì mà àwa ní ẹ̀sán rẹ̀ lọ́rọ̀ rárá ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ní òkè ojú dù sí nǹkan ní ìtún bẹ tó tù wò ó dùn àbí ó sì nígbà bàrà náà ní o ìjọba àbẹ̀rẹ̀ òkùnrin káàrọ̀ ọ̀tàrà àbísọ̀tọ̀ lọ́rọ̀ ìṣọ̀lá nínú àbúrò àyífà wà ó lè fi tó ṣiṣẹ́ látàárọ̀ wọn ò rí ṣe àsìkò dúró tá a bá ti fi dọ́dún ọ̀nà méjì kábà tó nígbà tí òòjì àkọ́kọ́ yílé oríṣiríṣi láti ìgbà tí òun ti yà á tó di pé nípa àfihàn ìṣẹ̀lẹ̀ rẹ̀ ó lè tó ṣe lè lẹ́ẹ̀kejì ó lè jì inú yóò jà lópin àsìkò dúró dọ́dún àsìkò àsìkò ìgbà báyìí. àsìkò àsìkò pọ̀ pẹ̀lú àsìkò kí ni gbogbo ṣùgbọ́n ọ̀rọ̀ yóò wọlé àkọ́kọ́ náà èjì àwọn mú ìdájọ́ wá láti mú òwe ẹ̀sán òwe òwe. Salud. ìtìláàfù náà wà fún ní oṣù lórí àwọn ẹ̀rọ àpẹẹrẹ àpẹẹrẹ àyíṣọ́nà lọ́wọ́ àwọn tó náà lóṣù mọ́ fún ọmọ àwọn oṣù lọ́wọ́ ó ní mọ̀lẹ́tẹ́sọ̀rọ̀ yóò wọlé tó máa ẹni ọba wẹ̀ nínú ìwáyà tó tọ́sán ìjẹ́nàbà kọ́wọ́ ìjẹ́nàbà ìjọ̀júmọ́ àná ثم رفع في الساعة الأولى وقال الجمعة لا سوى وتجمع عليه فكأنما قرب بدنه ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó fi odidi àbúlé ńlá tó pa sàrà fún àwọn àwọn ọ̀rọ̀ rẹ̀. wà á lọ sáyẹn báyà ẹ bá gbéra sọ ní àtẹlẹ fákà ànàmà ọlọ́ba bá kọ̀rọ̀ ó sì lé lè kíkí o ẹ̀tọ́ ìmọ̀lẹ́sì àsìkò kẹta àbí ó sì dédé ẹ̀tọ́ pa kábùṣàn akọ̀ràn kábùṣàn akọ̀ràn ẹ̀tọ́ pa àbò tí wò lè lọ. bákan náà ẹ bá wá gbọ́dọ̀ sọ lásìkò ẹlẹ́ẹ̀kẹ́ kí ìṣẹ̀dá rẹ̀ lọ́rọ̀ jùlọ ẹ̀sìn máa lásìkò jẹ́sùn pé sáàtì pẹ́tà ní sọ́dọ̀ àdìyí nílé táyà òòrè ẹ bá bọ́ ní táyà ìjọ ìlú ẹ bá bọ́ ní táyà ẹ̀rẹ́ fákà ní ma kọ́ bàtà jáde bí ẹ tó fi ẹ̀ díẹ̀ tó bá sàrà ẹ bá bọ́ ní sáà ọ̀rẹ́ sáà fákà ní ma kọ́ bàtà yìí wọ̀ bí ẹ tó fi ẹ̀ sísàrà sẹ́nà pé ọ̀rọ̀ yẹn wá ní òwe sáà ni mú kúmù láti dàbá ìlú láti dàbá gbogbo ẹni ó bá pẹ́ẹ́rẹ́ tí ọ̀bà nínú Lihat. Sekarang. wọlé ṣùgbọ́n tá a bá kó dáadáa a rí pé tó bá dé pé àsìkò tí wọ́n ń lò iná pọ̀ ní tiwa lọ tí ò ní kí wọ́n tẹ̀sí ọ̀rọ̀ mẹ́rin lásìkò dé o nítorí pé ìwádìí àkọ́kọ́ ń pé ní tí ń bẹ láàrin ìsàfúnná àti àgbèrè ìsá sísọ mẹ́rin yàtọ̀ ìwádìí àkọ́kọ́ ń pé lóòótọ́ one thousand and twenty-five years lọ́wọ́ àwọn ayé ìwà nínú àwọn ìlú ìsàlẹ̀ náà tí wọ́n fi wọ́n gbà wá. tá a bá wọ táìmù gan sí ìbàdàn ní sàǹtì papọ̀ náà nísìn náà sì ti sọ̀rọ̀ ayé ọ̀dọ̀ parí. ààrùn pé iṣẹ́ tí ń gbé fáwọn akófin yẹn iṣẹ́ tí ń gbé fáwọn akófin yẹn torí láyé àdúgbò ìmọ̀sá ẹnì kẹ́ni sọ̀rọ̀ àdásílà ọgbọ́dọ̀ fi omi fọ́ọ̀mù ojú lọ́jọ́sùn òkúta mílíọ̀nù náà títítítítí àwọ̀ lọ́fẹ́ chíńjì àwọ̀ àwọ̀ bí àwọ̀ kọ̀yìnbọn náà bá mú nígbà náà nìkẹ́ ẹ̀kọ́ fi àárín bí ìtọ́ka sí ọlá ìṣòwò ọ́fíìsì mi àgbà tí àwọn bí ìbá tó gbé jáde lọ́bẹ̀ wọ́n máa fò dàgbó tó wé èkó sẹ́yìn. ìgbé wá sí ìdẹ́lẹ̀ ìjọsìn wọn tí wọ́n bá ti fi bẹ́ẹ̀. subhanahu wa ta'ala ó yọ̀ǹda rẹ̀ fẹ́mi gbogbo rẹ̀ pátá ó sẹ́nu ní kíni o àyàfi àwọn olùtọ́rọ̀ wa ló rẹ̀ á sì padà sọ tó sì kìí ní twenty Ìgbésẹ̀ báyìí kàrà ìbẹ̀rẹ̀ àti ìmọ̀sára sí ẹ̀yìn kúrò ìsọ́kùnrin bákan náà sílẹ̀ lè fi ìgbésẹ̀ kíkúlà nítorí ojú ah, tí ó ara àdìrẹ tí ẹ wá bẹ̀rẹ̀ ìròyìn náà asiri ọ̀pọ̀ létí òjì bá ti dúdú ẹgbẹ́ ń tá ilẹ̀ yàtọ̀ tí sì wọ́n kó síra wọn. Nà ṣéyé ti kò mẹ́rin sọ ọ̀rọ̀ lápútọ̀pù ẹ̀ tí ìrẹ̀lẹ̀ sọ̀rọ̀ yà kọ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ìfọ̀ máa jáde nígbà tí wọ́n jáde nípa alágbèéká ìgbà alágbèéká nà ọ̀rẹ́ sílẹ̀ bá ṣùgbọ́n lọ bàbá pẹ̀lú ọmọ ọmọ àwọn kọ́ o àwọn ní àwọn tí wọ́n sọ̀rọ̀ wọ́n fi ọgbọ́dọ̀ wọn ọmọ àgbọ̀ fi àti ìsàwà ní adájọ́kọ̀dá aṣọ àṣìgbà ìfúláwọ̀ ọ̀rọ̀ àfa nípa bìdáyà àsìkò asiri àsìkò asiri kọ́lá bá dùn bìdíṣìtì rọ́ọ̀kì. هناك وقت يسير بين الصلاة بين وقت صلاة الظهر وأول وقت صلاة العصر ولي اشتراك بين آه، اليوم وقال بعض المؤمنين في صلاة كيف اشتراك الانتصار بالله àwọn wo ni wọ́n mú ìṣọ́ ìdísìmọ̀ rẹ̀ àwọn màlìkíyà kí wọ́n á kọ́jú rẹ̀ láti mẹ́lẹ̀ ṣùgbọ́n á jáwé tí wọ́n sọ dùkú ní ábàbọ̀ káàtì àwọn màlìkíyà bá bọ́ bẹ̀rù wọ́n ní àsìkò àsìrì ìgbà tí ìgbẹ̀yìn àsìkò ìrúrù àti ìgbẹ̀yìn àsìkò àsìrì الجماعة واحد ومغترب الظهر وصلى الآخر العصر وقعتا منهما أداء اشتراك في النمر ولذلك كما يبدو أسكو باتي ذو تنكسر tí àsìkò wọlé wọn lábàásepọ̀ ń fẹ́ láàrin àsìkò méjèèjì débi pé ẹ bá lè kí tàbí kí àsìkò àsìkò àwọn kálukú kí òun ọ̀rọ̀ ní àsìkò. mo wà ní ìpínlẹ̀ ní ìgbà lọ. nígbà wo ta ni bí? ká tó sọ pé ọ̀rọ̀ fẹ́ mi sọ ìgbẹ́ lórí ìlú ti lọ́rọ̀. wọ́n náà mú bí àbí bí ìmáàmù tí yorùbá fún àṣà báyìí ń lè jẹ́ ayé mẹ́. wọ́n ti tó àkọ́kọ́ tẹ̀lé wá ní àsìkò tẹ ẹ bá wá sí òkò wá lẹ́sìn àkọ́kọ́ ó ní àsìkò tó kí lùrù fún dọ́kítù. nà ìgbà adágbé ìtàsọ̀ ní àfiwọ́nú ara wọn ní ìsìn òní wípé déédéé tẹ̀lé kíláka àbẹ̀rẹ̀ tó pé náà ní. pé déédéé àsìkò kan tọ́gbà kéèkò kí májà mẹ́rin ń bẹ láàrin ìparí burúkú sí kíni o sí ìbẹ̀rẹ̀ asẹ́yìn. apákanmẹ́lá adásopọ̀ láàrin méjèèjì. torí ìdílé tá a bá ní àsìkò kan bẹ láàrin gbòòrò àti rásìrì tásìkò ìwájú pé ẹ bá kásìrì lásìkò ẹ èèyàn lè kí ìlú lásìkò kò sí tó lè kí àsìkò náà ní àsìkò àwọn àpẹjì àbá kí ń gbà kí ni ìdájọ́ ilé yẹn náà sẹ́nu pé ayé tó gba rìwáyà títí ìwà wípé ọwá kí asiri fún ní ọjọ́ kejì ní kí ni o ọwá kí dúró ní ọjọ́ kejì ní táìmù tí tí wọ́n ní táìmù sí dandan ni kó jẹ́ bí rí bí táwọn wá jí eléyìí lọ ilé ìwọ̀nyí ìfẹ́ kò kíá hikaya ìgbé ọ̀rọ̀ kalẹ̀ láwọn ti sọ̀rọ̀ wípé àsìkò eléyìí lọ àsìkò eléyìí wọlé ìlọ̀ ọ̀tọ̀ wọlé ṣùgbọ́n ọwọ́ á kí àyíká fún ní ọjọ́ kejì ní táìpù tó wá kí sì bẹ̀ẹ́ sàlàyé ìgbà tí mo kan wọlé àti ìgbà tí mo kan lọ ó sì sọ fún pé yà Muhammad hàdà wàkùtù hàdà wàkùtù àmìyá wàlúwàkùtù báyìí náà àbẹ̀rẹ̀ wọ̀kùtù tọ́wọ́ wá ní àlùwọ́tù ẹ̀wọ̀ láti múlẹ̀ tí wàá wọ̀rọ̀ wá láti sẹ́mà àsìkò kọ̀ọ̀kan ọ̀pẹ láàrin àsìkò méjèèjì tí mo náwó ìjọsọ́pẹ̀ kankan bẹ láàrin méjèèjì náà gbóòrò ọkà sílẹ̀ kásìkò wọlé gbogbo àti ẹ̀sìn káwọn àdéhìí tọ́wọ́ pa àwárí yálà àgbáyọ̀ àwárí fún mọ̀lẹ́ta bákan àdéhìí ti àwọn. àwa gbèrè tó ìta Màdínà àwa máa lọ bò mí ọjọ́ two mile nínú wáyà three mile nínú wáyà mi four mile nínú wáyà mi six mile nínú wáyà mi táwọn ó sì di kí á sí ìtẹ̀wé sàfihàn táwọn ó tún padà wọ Màdínà tó wọ́n ti wọ̀. kìnnìyà sábà ti rẹ̀ ní Màdínà wọ́n pa jésù ọ̀sán tó bá àwọn bàbá àwọn àwọn àwọn èèyàn wọn bá kí wọn lásìkò lọ sàbíyà wọn è wọn wọn wà sẹsẹ padà fọwọ́ àná àwọn fẹ́ẹ́ fi júmẹ̀ tí wọ́n á lè bẹ́ẹ̀ ńlá wọn wà wọ́n sẹsẹ wà bá wọn tí wọ́n ń kí àsìkò jẹ ẹ̀wọ̀n sọ́dọ̀ àti àgbẹ̀wò tó ti kí àsìkò sọ̀rọ̀ wà lọ́wọ́ sàbáyé kí títì máa ń kí àsìkò ṣùgbọ́n sáà lórí ọ̀rọ̀ káàkiri wá ẹ̀jọ̀ ẹ̀kẹ́ yìí wọ́n bá wọ̀nyí ọ̀dọ́ nípa wọn tàbí kí ni wọ́n bá yẹ ìwúrọ̀ dára ọ̀gá bá ti wọ́n dára àkọ́dọ̀ tún àlè dáadáa fún ẹ̀ńbàjá tó ju mímọ́ àti sọ̀rọ̀ káájú láti sàṣálà wọn máa ń pè sáàmù tí wọ́n sì bá wà àtàlẹ́ ẹjọ́ máa jẹun papọ̀ kí ni tọ́fà yàtàbà ọ̀rọ̀ fún wọn nítorí wípé ẹni oúnjẹ tó ń ṣe ọlọ́run máa dáwọ́ ní báyìí àlọ́ríkà ti wọ̀ ìbùkún ti pàṣẹ oore láti pàṣọ láti bàbá láti bàbá àti sàkàlẹ̀ bẹ́ẹ̀ a sọ̀rọ̀ àbúgbà ọ̀dà oúnjẹ tí a gbé wà tó ọ̀rọ̀ báyìí ó lóúnjẹ àgbẹ̀ríkà dàgbà làwọn ọmọ sì dàgbà dàgbà bí ini. Nanti wà ní àti máa ń jẹ ọgbà wà soal. rí ńlá ìdí lọ́dọ̀ ọ̀gbọ́n ọ̀sọ̀ ara àwọn èèyàn lè máa àmọ́ pé ìbádà kan pọ̀ ìwọ́n ọ̀sán láti sánmà tí wọ́n ń gbé rẹ̀ sá tí wọ́n máa ń ṣe tó burú. ìjà rẹ̀ tú sí dáhùn ẹni tí ń gbẹ́sìn rẹ̀ sáyé nípa káwọn ìwọ́n ọ̀rọ̀ pé à ọwọ́ tó ń bẹ́ẹ̀ náà ló ń bẹ̀rẹ̀ kódà ní àgbẹ̀rẹ̀ lọ wọ́n kì bá bá ẹsẹ̀ lọ́sẹ̀ ọwọ́ ọwọ́ àgbẹ̀rẹ̀ kàdé ní hàdà tá a lọ́wọ́ ẹgbẹ́ àwọn dàwárí kò sí bóyá kò sí mẹ́rin táwọn ìwọ́n mọ̀ pé èèyàn kan á di bí mo wò ní òwe ló ń ẹjọ́ ní ayé òwe ló ń ẹjọ́ tí ìrànwọ́ lọ́wọ́ kó sáṣọ wa ṣé wọn kí lè kọ́ sáṣọ tọ́ba wa ń lọ wo báwọn yẹn sáfì náà bá jọ papọ̀ tó sì di efura tó bá wò sí fọlọ́ náà bá dẹ̀gẹ́ ní ọ̀dà ìfún mi àgbọ̀ ẹ̀jẹ̀ ọ̀pọ̀ láwọn. Náà kọ́mọ nínú ọmọ ẹ̀dá yẹn lọ́wọ́ gẹ́gẹ́ bí náà. Masalah. Siapa ọ̀dẹ̀ náà ní oúnjẹ tí wọ́n bó àti ìrìnlẹ̀ Nidau lórí ọ̀rọ̀ fún ẹ̀wà ẹ̀rọ kí Nidau insha Allah pẹ̀lú ìbàlùkẹ́ àdàbí sọ́nùkọ̀ wọ́n àdàsọ́lá sọ́tà ẹ̀rọ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ tí ó fi mílíọ̀ lóṣù bẹ́ẹ̀. táàsì wà fẹ́ ta wá jẹun kìí ṣe pé á nílẹ̀ ní ọlọ́run yóò máa wọ̀nyẹ̀ lọ́wọ́ lẹ̀ láti mú ọjọ́ láti mú láti mú jáde wọ́n ó yẹ ọjọ́ ọ̀la o ó yẹ ọjọ́ ọ̀la o kí ẹni ọba ajẹ́ ìjọba tàbí òtún ẹni ìjọba. tí ó lè sọ fún àdéhùn yálò ìdàgbẹ́jọ ní ọ̀rọ̀ àdéhùn tó lábẹ́rẹ́ wípé man àkàlà máa àmà fún òfìrọ̀là ẹni ọba lè fẹ́ tọ́nà orí ẹsẹ̀ rẹ̀ ọba rà ìlú papọ̀ òun náà rà fún ìgbé. ìdáná ìta rẹ̀ fà mẹ́rin. asàmùtò ló ń jẹ́ asàmùtò. sọ̀rọ̀ tó lọ sọ̀rọ̀ ayé bí pọ̀ ṣùgbọ́n tó lẹ́sìn máa ń kí tó ìná kìí ṣe wípé máa ń kí sáájú kásìkò ìlú wọlé jẹ̀mọ́ àdógbò àwa tí a bá ńlá hàdùn tá a sọ ètò tá a sì tọ́ bàtọ́ rẹ̀ tá a lọ lè sọ kíláàsì ìwọlé má lè rí ní ta sí. Nah, asli sih. You whether I want to meeting that. Now, 2001 to vote. Tọ́sẹ̀lẹ̀. Náà o, a ti rá wọn kan o, tẹ́ ẹ lébi tí àwọn ọmọ ti rán pa wípé after four ìmẹ̀ wà ní láyà sí wa wọlé ní fàfà. Náà wà sí pé kò kọ̀ọ̀kọ̀. Èsì ìsìn tí kí n wọlé kọ́bí after four, kò tó fifteen minutes kò jẹ́ lọ́kọ̀ọ̀kọ̀.

níbo ló wà parí ìsìláàmù ọ̀dọ́ ló wà parí nípa ìsìláàmù ti gbẹ́ndì àwọn àhàdí ìkọlórí rẹ̀ àdéhùn ìmọ̀mọ̀ mi níbo ni ọwọ́ ajé àti ìdíjọ́ kejì fún nígbà tí òjijì nínú o. riwaya ìdàgbàsókòsókò tààrà. إلى أن تصفر الشمس أما تسمى تيجو بيوبل وروز كنيو يوبا بس بس يوبا كتبت رواية هيك أبيت أقول من أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد ركع في العصر حديثي ó jẹ́ àwọn ọmọ wípé àwọn àsìkò mélòó tí wọ́n ní ìsìn àsìkò mẹ́ta nígbà tí nǹkan bá di kí ló gbọ́dọ̀ méjì ìgbòho bá ti ní o tí wọ́n bọ́ọ̀lù àti ẹ̀tí wọ̀. apá kan àwọn àfa wọ́n ní kíní ọ̀rọ̀ yóò ṣe é dá padà sí méjì ká sọ wípé ìgbà tí òjì ó di méjì náà máa fi ìzàwálì oòrùn náà ti máa lo oko pé kíní o ọfẹ́ máa súnmọ́ pé ń pupa fẹ́sífẹ́sí tí ń lọ rí wọ́ ìdánilẹ́ ǹjẹ́ ẹni tí ń bá ń kí asiri ṣáájú oòrùn tó wọ̀ bóyá bíi twenty minutes fifty minutes ń kí asiri kí oòrùn tó wọ̀ ọlẹ́sẹ̀ àbí ọlẹ́sẹ̀ àwọn apá kan àfáà ni tá a bá mú àsìkò méjèèjì tá bá yà sọ́tọ̀ wípé látìgbà tó rùn bá ti tí òjò bá ti di méjì tó rùn pàfẹ́ fẹ́ sí un àsìkò gbogbo ìlẹ́skíùsì gbogbo ẹni tí ò lẹ́skíùsì ò rí ìdíwọ́ kankan àsìkò ni àsìkò àṣírí ìfọn gbogbo anídìíwọ́ ọ̀fẹ̀sẹ̀ pa wọn bá wẹ̀ wọn bá dé jẹ ẹsẹ̀ rẹ̀ obìnrin tí kò nírun tẹ́lẹ̀ tó padà nírun yóò máa wẹ̀ padà obìnrin náà tó bí máa lé ẹ̀jẹ̀ obi dá nkankan gbogbo orú nǹkan báyìí àwọn ní alùlẹ̀ àdár lórí gbólóhùn ìbéèrè ọwọ́ àjẹjáde wípé hanna kúlùbì tààfin liman lam yakun min alùlẹ̀ àdár fọwọ́kùn àtisọ́láàtùhù kúrúbàlùgùrù ẹni tí ó bá sí nínú àwọn tí akakalẹ̀ yìí tó ń bá lọ rè kí á sírí rẹ̀ ní kí ni o kurbal gurub kurba kurba kubailal gurub ó kù díẹ̀ tí òrùn ó wọ̀ ọlẹ́sẹ̀ àbí ọlẹ́sẹ̀ lórí gbólóhùn ọlẹ́sẹ̀ náà barakallahu fikum ọlẹ́sẹ̀ báwọn lórí gbólóhùn apákà àfáà ní intanet sam sọ ni wípé waqtul istihbab tó dáa jù ó ní àwọn àsìkò tí a ti kà wájú ṣáájú gbà díẹ̀ tó kù tó rùn ọwọ́ ó ní àsìkò dọ̀rúrọ̀ ṣùgbọ́n ala kulli ọlọ́run fún ànàbí ní ọ̀rọ̀ sọ ó sì fún ní àgbékalẹ̀ o ọlẹ́ ń bá bá ìtumọ̀ rẹ̀ sì ni pé ń baraka kan kí asiri ò tó nínú nínú tó ń kírun asiri ọwọ́ baraka kan nínú àsìkò asiri ṣáájú kóhùn ò tó wọ̀ ó ti kí asiri ni ibi tí ó parí ìrun yẹn sí kèé senú àsìkò asiri ẹ̀ baraka kan. ọ̀rọ̀ wà kún méjì ọ̀rọ̀ tí ó kún méjì ni wípé báwọn asiri ní ọwa wá lọ bẹ̀rẹ̀ ní bíi ten to seven ń dara kankan rèé èforí sọra wọn ó ti di one to seven ó dìde padà ní rákẹ̀ lẹ́ẹ̀kejì ó ti di nígbàtí ìparí rákẹ̀ lẹ́ẹ̀kejì ló dìdí ó ti di five after seven àwọn èèntọ́ bá máàsìkò sóòn ní déédé ń tọ́bánu àṣírí rẹ̀ táwà ní nínú òrùn ẹyọ oró kan o ẹnìkan sì sàlámà kú òun náà rún ó kírun lásìkò ẹ̀ ó tún sàrùn wakọ atiminuhu sọlaatun ada an wakọ dọ an apá kanu afa sọ bẹ ṣùgbọ́n tó jẹ́ wá sọ pé ìmọ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ní sàṣẹ́lám ó ní àdí fìtánà bí nípa pé ńgbà tọ́lọ́run ó gbèsè fáwa àwọn tí wọ́n ti ń ṣiṣẹ́ bọ̀ látàárọ̀ àwọn kan ṣe di ìyálẹ̀ta wọn ò lè ṣe lọ mọ́ àwọn kẹgbẹ́ láti ìyálẹ̀ta wọ́n ṣe di ìgbà tí asiri wọn ò lè ṣe lọ mọ́ àwa tá a wá gbé látàsírì wọ̀gbà tó rùn wọ̀ wọ́n wá fáwa ní kíni o kìrọ́ọ̀tù méjì méjì kìrọ́ọ̀tù méjì méjì àṣètùmọ̀ rẹ̀ ni pé díẹ̀ tó bá nínú àsìkò ní ti láádá ọba sírì òdìdí ni ó sì gbà kọ́dà kásìkò wọn padà jàbọ́ kó padà bóde kó tó sálámà níbi ìrun gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé táwọn kan náà ń ṣe é bọ̀ àwọn kan tí wọ́n á kọ̀m̀plìtì ẹ̀ wọ́n padà sí kíni o wọ́n padà ó sì ń bi àwẹ̀ náà àníbi sọ̀rọ̀ àṣálàmù ìgbà mí a máa wọlé sọ́dọ̀ àwọn ẹlẹ́ àrí pé kí lè tó ẹ̀wà gbé nǹkan bóde ah, sí nǹkan lé o a máa bàrọ̀ láwẹ̀ ń gbàna tí ó sì lánìyàwẹ̀ sáwà sọ pé látìgbà tánàbí ti sọ ni ó ti gbà ládàá àwẹ̀ ẹjọ́ náà ṣé yàtàbá àdùlẹ̀yẹ̀wò ṣé ọjọ́ wọn a máa fọ́ ọjọ́ ebọ́jọ́ náà lọ́jọ́ kan ọjẹ́ so didi àwẹ̀ ọjọ́ kan wọ́n pọ̀ gbà ni àbí wọ́n lọ gbà àwẹ̀ 18 hours ẹ̀rọ kọmọtí ẹ̀lẹ́gẹ́ tí a wà sí ẹ̀yàpẹ̀ 12 hours náà láti ń gbáwẹ̀ àbíkí láti ń gbáwẹ̀ sí 12 hours láti ń gbáwẹ̀ lápẹẹrẹ káwà sọ pé ọ gbáwẹ̀ ẹ́ kò pò 12 tán ọ̀rọ̀ lápẹjúwe ní ìsìn táìmù olè yẹn lè yọ wọ́n bí ìsàrí ní ìsìn 5 kìíní five thirty bó. kẹ́mi lẹ́ni yẹ́wọ́ mi sàrí líìsì. báyìí náà five oh barakallahu fik five oh seven sí five ten ẹn tó lè jẹ́ ní five ten lẹ́n tó ti bẹ̀rẹ̀ láti bíi five oh tí ó wá di pé à ń jẹran lábẹ́ mọ́ra wọn tẹ parí ẹ̀ mọ́wọ́rì mọ́jọ́ ọ̀jẹ́ pé bẹ́ẹ̀ ni àwẹ̀ ti kọ́kọ́ jáná mọ́ sàn dàdà ní ìwà ìbáyìí náà tó lọ ẹ wá jẹ́ àmọ̀kà láti five ten wọ seven nísìn kí la rí mbẹ́ eh? 14 ìdẹ́n tá a bá ní wákàtí la fi ń gbáwẹ̀ à ń sọ̀rọ̀ ń pa wẹ́dà wa ń bí ni o àwọn tí wọ́n ń fi 20 hours gbáwẹ̀ wá o àwọn tí wọ́n sì ń fi 6 hours gbáwẹ̀ wá now ẹ̀yìn o oríṣiríṣi ni pẹ̀lú bíbí kọ̀ọ̀kan bá ṣe kí ni o bọ́ba ṣe rí jàmáà àwọn tí wọ́n ń fi 20 hours ìgbáwẹ̀ àti àwọn oní 12 13 gbámi nǹkan kọba sásun yìí ṣe ládàkà nǹkan náà ṣe ó dídí àwẹ̀ ni wọ́n ń sí fàwà torí ngbà tí wọ́n padà ń sọ fáwọn sọ̀tàlá pé ó ṣe wá lè ṣe báyìí ó ní dhalika fadli wùtí ìmọ̀ àṣà tí n bá pè nǹkan wòye máa sọ ọ́ fèmí pé ó ṣe á pin báwọn n ò rí bí kí ni ó sì wà nù làkàyè tí a ná tá a bá rẹ̀ ń tọ́ tẹpẹlẹ máa àǹkàrá jù nù aṣọ rẹ̀ tí ń wọ́pẹ́ àfábìlẹ̀ tìfù ó ní ẹjẹ́ àlíkẹ́ àmọ́ wa ìyàbọ̀ mọ́mọ́ ń bá mọ́ mọ́ sí pé fún mi ẹjìyà o gíní wáìtì yín wọ́n ti wọ̀ tó gbó ẹ̀pọ̀ náà ṣe pé nù naam lórí nǹkan ẹ̀hẹ́n ṣe ẹwú bó ṣe bálàkẹ́ ìjẹ́ náà mú wọ́n bá wá pé nǹkan ẹ̀ máa kó ṣe pín báwọn aṣọ mi ń bẹ̀tọ́ lómi etí ìfọrùn kan nínú aṣọ rẹ̀ ọdún yìí naam a sì lẹ́ntẹ́ pé tó bá rí nǹkan ẹ̀yẹ rẹ̀ máa fún naam tí ó tún ejó naam asọ̀rọ̀ nìsí tó ń pè ìjẹ́ ààrẹ nìkan tọ́ lọ́rọ̀ kí pàmpẹ́rẹ́ wá bóńtán tàbí blálà pé ọ̀n sábòsí asọ̀kanbẹ̀ ló ń gbé ọ sí pé ọ̀n sábòsí asọ̀kanbẹ̀ ló ti tọ̀rùn rẹ jẹ lá a jẹ́ wípé àwọ̀ àmọ̀túnmọ̀ hadith padà nípa pé sẹ́ńgbà tí nǹkan bá ti di méjì rẹ̀ ẹnba tún kíásìrì ń gbà mí lẹ́yìn ìgbà náà ilẹ̀ funfun máa ní ní àbí ńgbà tó bá pa fẹ́sífẹ́sí tàbí táìmù tuntun bẹ́ẹ̀ ńgbà tó pa fẹ́sífẹ́sí títí ó fi èèwọ̀ àsìkò náà mẹ́nu wọn àbí àsìkò mẹ́ àsìkò mẹ́mẹ́ a wà padà síbi hadithu Buraida ṣùgbọ́n hadithu Buraida yẹn ọ̀dà ẹja kọlọ̀ bí hadithu Buraida. ó ní alúsàsámi sọ fáwọn wípé man fatatu salatu al-asri faqad habita amalu en tí asiri bá bomalo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ inú riwaya mi faqad ahbata Allahu amala olon ti baseje kama ti ni jina àwọn kọ̀wárìjì àwọn lẹ́ntí wọ́n máa ń fi ẹ̀sẹ̀ péyàn kéfèrè kí wọ́n fi péyàn kéfèrè o yóò kásí náà bí dùnú lára ẹ̀rí wọn wọ́n lọ́nà ni wà máa ń yẹ fúrúbì ìmáni fàkọ́dé habitọ̀ amalu imamu abdulbari rahimahullah rahmatan wasi'a baba ni mafuhumu aya sinna ni pé wa man lam yakfur bil imani falam yahbitu amalu ẹni tí ó bá ti gbèmí ọlọ́run ọba gbọ́mọ́ tí ó sì láìlọ́rọ̀ lẹ́mí rẹ̀ mọ́n rasulullah pé tẹ̀lé kò síṣẹ́ tí ó sì tá gbà gbogbo sí ẹ̀rẹ̀ bàjẹ́ ìdán ẹni tó bá yẹ pílẹ̀ ìlọ́wọ́ sọ́sẹ́ bá wà ń bẹ lẹ́mìí rẹ̀ nítòótọ́ ń bá nàbí ṣe mú wa bọ́bọ́ wa ṣiṣẹ́ ẹsẹ̀ ṣiṣẹ́ rẹ̀ bàjẹ́ ah, lábala tẹ̀sẹ̀ ni ó ti jìyà ooo lábala bọ́ ní ó ti ṣe ni o ò ní ó ti jìyà àwọn kan náà tó ń bẹ Mu'tazila madha kanu yaqulun gbogbo ẹ̀ ń bá yìí ṣe pẹ́rẹ́ yahkumuna alayhim bi takhlid ẹ̀ ní jáde nù náà ẹ̀ rà náà ni wọ́n rà náà lọ́n àwọn múríjíà wọ́n ní kìtùnì tí wọ́n ní tàwọn ni wípé tọ́ bá sàtìlì máa pé la ilaha illallah muhammadur sallallahu alaihi wasallam kò sí tó tó dánwò mà tí wọ́n wà sọ wípé ó tún dọ̀mọ́ ná láyé dúró máa yìí máa ní kàṣẹ́ máa ṣe sìnà ń so máa pààyàn so ta náà ọlọ́dún náà lọ́lọ́run ta wá lójú sẹ ànàbí náà ni ó sì á mutí èyí tí wọ́n mi mo ti sẹ́wọ̀n wọ́n ni gbọ́ lọ́ngbọ́ mo ti gbàgbọ́ o ìgbàgbọ́ mi gan bẹ́ẹ̀ mi ọtí tí mo mú yìí kò a ní rí bẹ́ẹ̀ ta ń dọ̀pẹ́ ẹ̀yìn ẹ̀yìn ń bẹ́ sẹ́yìn wo òjepo tó fi àmọ́ bẹ́ẹ̀ mi tí mò ń mẹ́mu àfẹ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ tẹ̀sí máa lọ ẹ̀mọ́ màá yé o sára ọ̀pẹ́ kí wọ́n ti mọ kókó tí ń jẹ kótó ń jẹ tó fi apẹ́ mu tẹ́mi mu ni èmi lèmi á dáràn ẹ̀pọ́ sọ́pẹ́ pé méjì ọ̀rọ̀ rẹ̀ tó wá jáde lọ́dọ̀ àwọn tí ń tẹ̀lé kìtàbù àti sunna jàmáà tá a bá gbogbo bí báwọn yẹn ṣe ń fọ́n káàkiri lónìí lọ́tún lọ́sì ẹ máa wá rí wípé wọ́n ti ń kónú àwọn táwọn tí náà kó sí ń kọ̀ọ̀kan ọ̀rọ̀ tó tẹ̀kọ́ lọ́dọ̀ àwọn àfa ó lè dájọ́ lórí nǹkan kan tí mùkálàfù bá ṣe nínú ẹ̀sìn àtàtẹ́ ìmọ̀ tó gbèsè kí lè tàfi ní tẹ́ ìmọ̀ tó gbèsè máa bù í lè aṣíkọ̀ àǹbùtó ní rìjáàlì àníbí lọ sọ́bẹ̀ ọlọ́run ò gbé ń dìde kí máa lakùn àwọn èèyàn báyìí kí n tó bá ń lò pé kí ló kó bẹ́ o ṣe n tí ń wíde ṣe n tí lórí aránsọ́dọ́ kan rẹ o no ìntọ́ bá ṣe jáde ní ìfìṣẹ́kí ni o ìní ń fi ìdájọ́ àwọn àfa wa ni gbogbo ń tá lè sọnù ìdájọ́ kan báìfù báìfù ńlá àfisọ èèyàn tẹ ó ń kẹ́ nìkan ní bá ń tẹ ó fi kí kí ni báìfù tó mú ọ máa tẹ láàbùdà min dhalik ọ̀rọ̀ tá à ń sọ ń pa pé ẹ̀ ń tiẹ̀ ti tẹ̀ báyìí ó tiẹ̀ ti di kékeré ó di gbọ́ wà kọ́kọ́ sá táwọn kan wí káàkiri ẹ wá wò bó ṣe jìnnà tó ẹ pé tẹ́ ẹ bá pẹ̀lú ní ìjókòó tẹ́ bá ń sàlàyé fún gan kò yé gan bóòrò ṣe fẹ́ yé ìyà tí ń kúnlẹ̀ fọ́ mi na jẹ̀máà kéèyàn ó ṣe kúfùrù pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìjẹ́ ń bẹ́nu tọ́lọ ń yọnu sí fún wúmà kan rí tọ́wọ́ aparẹ́ ń bi wúmà mi àjẹ́ pé kápẹ́ kéèyàn ọ̀tẹ́rì láyé gan fẹ́ni tì kúfùrù ni wàhálà yẹ́rùdọ̀ lé ìbádìí kúfùrù kò ní jẹ́ pé ni ó ní káwọn màláíkà òfin kíta ni o torí pé bá ìfù lọ́fà njọ́nà kíkí ni tẹ̀híyà ní ìní òjè wọn ó di kẹfìrí ẹ̀ tó sì gbogbo nǹkan náà wọn. anabi yusuf alayhi salatu wa salam wọ́n ní à ah, ń ṣẹ̀rí àwọn nígbà náà ah, kéèyàn ṣí tó wá jẹ́ ṣẹ̀rí àwọn o nínú asinu tọ́lọ̀ ń sọ fún anúwàlù kúránì wọ́n láyé rọ̀dọ̀ ní ìbádìí kúfùrù lábàdàn ìntọ́ba ìjẹ́ kúfùrù mahad láyéláyé kò lè yọnú ẹ̀ sí fáwọn èèyàn rẹ̀ fún fún àwọn ẹni rẹ̀ kọjá pé ni wọ́n máa fi sin o ìdán tá a bá wá gbọ́ yé wípé ìntọ́jáláyé tiẹnu báyìí fù ìntọ́ba lè gbé èèyàn sí ní ìsìn ìní ó mú dàjọ́ wá lórí rẹ̀ ooo ẹmọ́ sí mi gbọ́ o ìní kéèyàn máa tẹ̀ kíyàn o èmi ò sì sọ pé gbogbo ẹ̀ ń bá tẹ̀ kíyàn lókù ònú ẹ̀sìn Um, <laughs> lọ́nà wo dìlọ lọ́nà wo ẹ̀ẹ́ wọ́n tẹ̀lé bàbá ìfàwọ́ dájọ́ inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un wọ́n tẹ̀lé bàbá ìfàwọ́ dájọ́ Naam jẹ̀mọ́ àmọ́ mbọ́ mbọ́ mbọ́ mọ̀gbọ́sà wọ́n ní yóò tó fi my lord sí la ilaha illallah sallallahu alaihi wasallam eh, jama'a Allah subhanahu wa ta'ala má jẹ́ ká ṣìṣe má jẹ́ ká sísọ ibi tí ọ̀rọ̀ ìpínlẹ̀ ti pinlẹ̀ ó ní ká máa kà fàróyàn pẹ̀lú zambu in tó gbé alọ́bí ọ̀rọ̀ gániyẹ àwọn khawarij in tẹ́ ń pè ní khawarij ilẹ̀ ń tọ́jẹ́ wípé ó ti gbà wípé ìmánì ò lè wà lẹ́mìí rẹ kó o tún máa wá sẹ̀ ọ̀rá gbàgbọ́ ebana bi ni nsọ yìí máa ń fa tatu sọláàtù là ásírì fakọ̀dé habitọ̀ amalu iṣẹ́ rẹ̀ bàjẹ́ àwa ni ẹ̀ wà gbàdàbí yìí ni sọlọ́wàtù lọ́wọ́sàmù torí pé èèmọ̀ ń bẹ́ẹ̀ bí tó bá ti wí torí kó ti in tó wí bóde tọ́lọ́ ń sì jẹ́ kó wí bá ń tẹ́ ẹ jáde láyé wàláì kọ̀sẹ́ ni ó tó bẹ̀ tí ó lè rí nǹkan dàbí tí ó jọ gbẹ̀lì kìámá ọwa ni máa ń fa tátù sọ̀láàtù làásìrì kò sọ pé máa ń fa tátù ayátù sọ̀láàtì sí àsìrì kan làwa ń kí tèèdó mú a pé mazidun kankan níbi láre ìsọ́sùn lákan ẹn tí àsìrì bá bọ́ fún sásìrì nìkan là ń kí iṣẹ́ rẹ̀ bàjẹ́ ẹni tásìrì bá wá bọ́ fún tíṣẹ́ rẹ̀ bá bàjẹ́ ìjẹ́ yìí gbọ́ yẹn ń bẹ̀ pé magribi bàjẹ́ ma sọ́wọ́ àwọn ọ̀rọ̀ tábìlì sọ́wọ́ ṣẹ́ṣẹ́ ìbàjẹ́ ma a jẹ́ wípé ẹlẹ́sẹ̀ náà mùsùlùmí ni ló kúrú gbà tí ṣahadatẹ́ni ọ̀bà tí wù ma lọ àtàwọn nǹkan mìíràn tó lè múyàn kó nu ẹ̀sìn kájà pé ṣahadatẹ́ni tí ọ̀bà tí wù torí a sọ pé ẹ àfi tó bá tún já àdá àrùn ṣàdàtí náà ló tún wó náà à ń bọ́ à ń sísan wàá sọ wípé iṣẹ́ rẹ ti bàjẹ́ àwọn ọ̀wárí jù bọ́ ọbẹ̀ wọ́n ní tán àgbọ́yé ń bẹ̀ nù ọlọ́run sì sọ́rọ̀ kan pé wà máa yẹ fúrubì ìmáàni fọ́kùnrin àbìtọ́ amẹ́lú ẹn tí ọba ti di wípé ohun ọlọ́run ọba ìkọ̀ gbóngbọ́n mọ́ kò síṣẹ́ tó fẹ́ẹ́ sí tí wọ́n kọ́ lẹ̀ fún awa mùsùlùmí àwọn kankan bẹ tí ò mọ̀ sí yé wa nú ẹ̀sìn wa ó mọ̀ yẹ ká jí ó yé wa gbogbo ẹni tí èèbá ti ṣe mùsùlùmí wọn ò mọ̀ kọ́ dáadáa kankan fún gbogbo ń tí ń kọ́ fún wọ́n mọ̀ ń bùn láyé mà ní nípa pọ́lọ̀wọ̀ yìí sọba alábòsí nǹkan rẹ̀ wọ́n máa da yìnyín yọ́ máa rí pòmù yọ́ máa pàṣẹ lórí ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ ṣe tọ́lọ́hún naam ìlọ́fà tẹ́sìn tí wá tún fi ní sísan padà ọba pèrè mọ́sálásí wọ́n ti kí márùn ah wọ́n ti kírun mẹ́ta kó tó dé ó ti mọ̀ pé mẹ́ta lòun ó kíhun tó pẹ̀lẹ́ ọ̀kan tó ń balẹ̀ yẹn wọn ní asiri tàbí magribi tàbí shai tàbí zuhur naam náà tí wọ́n lọ bọ̀ nǹkan kan àbẹ́lẹ̀ sí nǹkan kan gbogbo òkì tí wọ́n kí ajá wọn tó bẹ ẹni ó dín lẹ́yìn ìgbà tí wọ́n bẹ tán sí oníkọ̀dọ̀ ńgbà wọn kọ́lẹ̀ naam máa san padà naam. ṣẹ́ǹsàn ijó wọ́n náà tún lẹ́rì ọlọ́run sọ́dọ̀ àpapọ̀ innama yataqabbalullahu minal muttaqin ẹni ọba páyọ̀ lọ nìkan sọ lọ́lọ́run ọba ọgbàṣẹ́ rẹ̀ <laughs> ẹ bá páyà tàlẹ́ o àwọn àfa wa bọ̀ bí hadithi wọ́n ní iṣẹ́ tánàbí pọ̀ bàjẹ́ fàkọ́dé habitọ̀ amalu kí n túmọ̀ rẹ̀ ma asiri bíbọ̀ asiri gan kí ni bíbọ̀ rẹ̀ man fata ti sọ̀nàtọ̀ la asiri fàkọ́dé habitọ̀ amalu ìdán ọ̀rọ̀ mẹ́ta làwọn àfa ní bẹ́ẹ̀ àwọn kan gbé ń tọ́ bàjẹ́ wọ́n gbé lérí sábàbù sábàbù tẹ́ríkì awọ́lù hadith ala sábàbù tẹ́ríkì wọ́n gbé hadith lọ sí in tó ṣe sábàbí tí a sì fi bọ́mọ lọ wọ́n ní kí ni tó ṣe sábàbí rẹ̀ ẹ̀ náà gbé asírí jù lẹ̀ pé kìí sọ̀rọ̀ yàn tàbí yastazi'u wàyàstẹ̀kífù bí man àkọ́ọ́mà ha ẹn tuntun kí n fi ṣe yẹ̀yẹ́ gbẹ́gẹ́ ni gúlégúlé òsì tó ń ṣe kílẹ̀ yìí akúrò àwọn àbí gàgán tí ò kí jẹ́ ọkàn lọ yóò sì wà lè jẹ̀nà tí wọn ò fún tó wákàtí márùn èmi o gbogbo tí mo ní mo gbà nú ẹ̀sìn kò sí àṣírí nú ẹ̀ǹ tèmi ojú kan nù tàbẹ́ ń tó pinlẹ̀ màmá gbèjúlẹ̀ jáhìdá lè wùjú bí ha àpá kan àfa sọ pé ìtumọ̀ tiẹ̀ lọ́dọ̀ àwọn náà àwọn apá kan nílá habutu ti ń bẹ́m̀bẹ̀ hadithi yóò lọ rí máa bá nǹkan méjì tí habutu máa ń lórí rẹ̀ a ní habutu isqat a sì ní habutu ziyada ẹnikẹ́ni tí asiri bá bọ́mọ̀ lọ́wọ́ wọ́n ni habutu astagfirullah ọ̀rọ̀ kejì ni wípé àwọn àwàlá hadithi sí aman tó ṣe sábà bí kíṣẹ́ yìí ó fi bọ́ kí asiri ó fi bọ́mọ̀ lọ pè mọ́ ń fa tàtù sọ̀látò lásìrì ẹni tí wọ́n asiri bá bọ́mọ̀ lọ fàkọ́dé habitọ̀ amalu iṣẹ́ tí ń ṣe tí a sì rí fi bọ́mọ lọ́n ká jèrè ń bẹ́lá yìí àlùbáríkà ò ní wọ̀ mọ́ lọ in tó bá rí ń bẹ̀ ká lẹ́yìn rẹ̀ ọfẹ́ dùpò kan ní o lọ́lọ́jọ́ òkàbì kan ní òfin kí a sì rí yóò sì púpọ̀ lórí oyè ni wọ́n ní túmọ̀ rẹ̀ nù ẹ̀záàmù kan náà lọ́sálòmù fẹ́ páàsì yóò fẹ́ nìkan ìní wọ́n ní túnmọ̀ ẹ̀nu mẹ́ẹ̀mí kọ́ mọ́ ẹ́ lẹ́sìn ìkàlẹ́ lọ́jọ́ kò tí fún preparation for fún forthcoming exam yóò pọ̀lùkú musulmi lọ́kàn ìní obìnrin kan lọ́fẹ́ẹ́fẹ́ lọ́wọ́ bísì gbogbo àti orí káyọ̀ bọ́mọ lọ. bọ́fẹ́ àjẹ́ ni ó yà kálí ẹ̀ pé ìtumọ̀ rẹ̀ nìyẹn iṣẹ́ <laughs> náà ìtumọ̀ rẹ̀ ẹni tọ́ba lè mú ọ lórí ọ̀rọ̀ ilé ayé ṣubúlù ayé kan tọ́ṣà gọ́là rẹ̀ ansọ̀ láti là ìran nǹkan yòókù làlùbáríkà o ẹyọ kan o bóṣòwò ni yọ sọ ti kẹyìn hmm. ọ̀rọ̀ kẹta ni wípé habutu yẹn kharaja makhraja zajir ọ̀rọ̀ yẹn jáde wá ní jáde ni wípé a ẹni tí ìrun àṣírí bá bọ́mọ́ lọ́wọ́ kọ ma ta sí ẹni tó roko tí ò roko dé tó wà ń fọ́nrẹ́ lẹ́vù ní last semester ní wàhálà kan bá ṣẹlẹ̀ ń sùkú ní ẹwà káàkó ẹ̀ mọ́ wọn nígbà tó wá gbọ́n kó ẹ̀ dànù wọ́n tó wá star ó kọ̀ wọn pé ní nàìjíríà ìṣẹ́kọ́ mọ́ kọ́dà ìgbésẹ̀ tíjọba tó ń gbé lẹ́yìn oṣù méjì sísìn gan wọ́n ó tún gbé orí nẹ́ẹ̀tì káàkiri gbogbo ayé wọ́n <laughs> lójú kanu ṣùgbọ́n tá a bá wá padà síbi àdìsí Abdullah ibn Umar káfí méjèèjì tura wọn ó ní ó ń ṣe ọlọ́run ní alladhi tafutuhu salatul ka annama wutiro ahlahu wa malahu tàbí ká sọ pé káà nàmà wútúrọ̀ áàlù wà máa eh, lò ẹnìkẹ́ni tí àṣírí bá bọ́mọ lọ́wọ́ ọ̀tàṣe ẹnìtọ̀ pàdánù gbogbo ẹbí tó tó wá pàdánù dúkìá rẹ̀ mọ́ wọn nùrùwáyà mi tó sì tó wá ṣejú rẹ̀ ló ń sanú wa. ọlọ́run ṣàánú wa lápẹẹrẹ kéèyàn máa travel ìyàwó méjì ọmọ mẹ́fà gbogbo tó níláyé ẹ̀ náà nù lọ́ba páàkì lọ́lọ́ọ̀tọ̀ bí i ṣe bàbá níná sọ ní ọkọ̀ níwá ń wà kò lè súnmọ́ náà ní ń pẹ́ dádì wẹ́ súnmọ́ wa lójúgbó kò sọ́lọ́kọ̀ kankan mi dádì wẹ́ súnmọ́ wa níwá ń wà báyìí ọkọ̀ mi bá mi dádì ọmọ náà dádì isi wà wọ́n báyìí tí náà sì fi ojú ogun wọn pátá jẹ̀mọ́ ẹ wo bóun kálukú ṣe ń mérí á sì rí sí ìbò àsìn rẹ̀ yìí àdàbí sì lọ tó dúbà lọ. àṣẹ iṣẹ́ la fẹ́ lò lọ́hùn hm. dàbá mú kó bí jẹ̀mọ́ ń bẹ̀ wá mérí báyìí ẹ wá wẹni tí e pé kò tí ẹ mọ̀ pé ń bẹ́nu tọ́lọ̀ nítorí wọ́n kékeré fún nínú wọ́n sọ fún ànàbí ìwọ̀n fànàbí ìṣẹ́ yẹ oníṣẹ́ tí ń bẹnu 20 naira ṣe Muhammad yẹ tàbí ẹ̀ tí ń pín ẹ̀tì àti bọ́m títún pín rẹ̀ lára wa kí a máa pín ẹ̀tì bọ́m lófò wọ́n tún ti sọnù wọ́n ní bàbá ẹ̀kírun mọ́ni ọlọ́run ti bọ́m ọlọ́run bọ́m kíni mùsíbà wà láàdánù ó lòun ti gbà ha gba ẹ sáà máa kó lọ sọ́dọ̀ nìkan máa wo èmi ni ẹ jẹ́ ní ìtumọ̀ tí ń sọnù. jẹ̀máà àti àsìrì wa yàtọ̀ ní gbogbo òun yòókù ní wọ́n ń fà á táwọn àsìkò tí wá lórí ẹ̀ ti ń yàtọ̀ ti ń yàtọ̀ kí di méjì ara wọn tàbí kí òrò pamẹ́sẹ̀ nìkan fẹ́ wọ̀ àṣetumẹ̀ ni wípé òhun ó yàtọ̀ sáàrùn yòókù nípa pípa pé àsìkò òrùn bẹ̀rẹ̀ láti bàbá yìí ọkọ̀ àti sásìkò gbà yìí àṣírí yàtọ̀ sí ẹ nípa pé ẹ̀ ń sẹ́wọ̀n pé nítorí bá mu tí kìtẹ́ ìdásíkò nítorí ńlá àṣírí tiẹ̀ lè pọ̀ àsìkò ìsí bí ìṣẹ́jú mẹ́rin bí ìṣẹ́jú mẹ́wàá sẹ́yìn ó àti di èèmà tó jẹ́ wípé èèyàn ọ̀rọ̀ gbọ́dá sí ẹgbọ́n tó jáde lẹ́nu ọ̀nà sàlámù ṣàgọ̀lúnà an solati la asiri wàyíyà solati la wustọ mala allahu kuburahum wàjúwáfahum aw buyutahum naro wọ́n sì jẹ́ àbísí tá a fi gbàgbé pàtí ìkẹ́ àsírí tó sì jẹ́ pé òní irun àrùn òwúrọ̀ ní ká máa sọ iná ní ọgbà sàárè yín kankan kan o iná ọlọ́run ó tún gba ikùn yín kankan kan o oní ọgbàlẹ̀ yín kankan kan o bẹ́ẹ̀ ṣe kó wa láì rojú láì kírun ẹ wá wo ń tọ́pọ̀lọpọ̀ ń fi àṣírí yìí ṣe kí n wá lọ máa fi wo bọ́ọ̀lù nbo ní ọ ti rí sádìífì ni àbí bulẹ̀ ti rí wípé àkípọ̀ ọ̀run ní ìjọlọ́run lójú wọn lákìpọ̀ ọ̀run kí ni ìjọlọ́jú nù bàdá rẹ̀ tó fi á ní àìsìbàdá yìí ni kọ́dọ̀ ọlọ́ngọ ọmọ la mọ́kínni la ìdán òǹkàlùkù wà náà a lè máa wọ̀n báwọn apá kan àfa àti ẹ̀ ní ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ wíwọ̀n náà kìnnìkan ti dédé méjì fún àwọn alùlẹ̀ kíbrọ̀ pé wo lásìkò rẹ̀ lọ o tí nǹkan ti di méjì àwọn tí ó pé wọn ò lè mà nígbà láti gbóòrùn fáwọn pàfẹ́sẹ̀ ọwọ́ sáré yìí ò sánmà ìkọ́ ìdù tuntun bẹ́ẹ̀ nu ilé ọjà yàtọ̀ fún eléyìí ilé ọjà yàtọ̀ fún kíni o fún eléyìí asiri ìwárè anabi sallallahu alayhi wa sallam kìí fi sírí rárá kìí fi gbogbo kúrò sí o ṣùgbọ́n asiri asan dunni ma títètè ma kìí pọ̀ kásì gbogbo tí àwọn sọ àbà máa sọ pé àwọn máa ṣe ẹlòmíràn sọ pé àwọn lọ kùbà àwọn tó dé padà ó wàṣàmsù murtafi'atun hayya òòrùn ó sì òòrùn ní tíìkù tí ó tún máa tara nam afisọ dada kò sànú wa o asiri tó o pè ń rọrùn gbogbo yìí má jẹ́ àti ibẹ̀ kàgbà kó wájú rẹ o mọ́jìṣẹ́ wọ́ bàjẹ́ o rọ́jọkun oṣù rẹ o mọ́jìṣẹ́ wọ́ bàjẹ́ o mọ́jìṣẹ́ wọ́ bàjẹ́ o dákun rọ́jọkun oṣù rẹ o mọ́jìṣẹ́ ìtọ́ mọ́jì oríṣẹ́ wa bàjẹ́ mọ́ wa lọ́wọ́ dákun ṣàánú wa o bákan náà zuhur ìbẹ̀rẹ̀ ah سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك إيه، مغرب تولي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت اكن آه، سو اورلورو